أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم ولا وضع فترى كيف وساجوا وقوى نبي محمد صلى الله عليه وسلم kẹnu ọmọ bá àwọn sọ ábà rẹ̀ tí gbogbo àwọn tẹbi dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ àwọn olùkọ́ wa àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́run kó ti kọ́ mọ́ wa pẹ̀lú wọn abẹ́rẹ́ wọn fún ẹnìkọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ wa jíjẹ mímu wa níná lílo wa tí ọlọ́run kó ti kọ́ jásí ìrọ̀rùn bíra àfútí ìyá arhamar rahimin abẹ́ ọlọ́run bá àlèkè ọlá jùmọ̀ àti ní ọlọ́run kó ká kún ẹni tí yóò kí jùmọ̀ náà tọ́wá kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé biramati ya rahman rahmin pẹ̀lú ọ̀dà ọlọ́run nínú tẹ̀síwájú nínú tafsir suratu al-azab eré tí à ń bá bọ̀ wá aya ti yawma kala rọ̀ yìí òun náà ni aya ilé ìkọkànlé ní àádọ́ta sí ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́ta. àyà alákọ̀ọ́kọ́ ó jẹ́ kan nínú àwọn àyà eléyìí tí ọlọ́wọ́n bá àlékè ọlá tó fi ṣe ìgbàláàyè fáànàbí sallallahu alayhi wa sallam tó tún fi ṣe àlékún àánú ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tó sì fi ṣe ìdásàlẹ́sà fún pẹ̀lú aya eléyìí ta kà ṣáájú níbi tó yẹ kí ọlọ́wọ́n bá àlékè ọlá ó fún anabi nígbà láàyè láti fẹ́ ju mẹ́rin lọ nínú ìyàwó ó sì fún anabi láàyè pé obìnrin tí ó bá jẹrẹ ẹsẹ̀ gùn fànẹ́bì pé ní òun ọgbà nkankan fànẹ́bì lẹ́tọ̀ọ́ sí àti fẹ́rù obìnrin bẹ́ẹ̀ lẹ́yìn tí ó lẹ́tọ̀ọ́ sí ẹlòmíì bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí ó tún jẹ́ ẹ̀tọ́ fànẹ́bì sallallahu alaihi wasallam ó ṣe pé kò lẹ́tọ̀ọ́ fún àwa tọ́lọ́ ń ṣe láàánú fànẹ́bì sallallahu alaihi wasallam tó sì jẹ́ sí wípé àwa a ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bí mùsùlùmí kan bá ṣe é tí mùmìnì kan bá ṣe é ẹ̀ṣẹ̀ ni fún un kódà ànábì sallallahu alayhi wa sallam ó sọ àwọn ìyà àwọn ìdójútì tí ó máa jẹ́ irú ẹni tó bá dánrú ẹ̀ wò láyé bí níjọ́gbìn dàrí kìyàmù. ó náà ní àlàyé nípa ẹni tí ó bá ní ju ìyàwó kan lọ gẹ́gẹ́ bá ti mọ̀ yìí pé nínú àwọn àyà eléyìí tí ó ti wáyé ṣáájú àbí nínú àwọn súrà míì náà tí ọlọ́run bá lè tọ́ láti fún ọkùnrin nígbà láàyè pé ó lè fẹ́ ju ẹyọ kan méjì lọ tí ò gbọ́dọ̀ kọjá mẹ́rin. bí ẹ bá wá ní tó jẹ ọ̀kan lọ ó ti ní àwọn ìpín tọkùnrin gbọ́dọ̀ máa pín oorun pẹ̀lú wọn lórí eléyìí wá ní ọkùnrin ò gbọ́dọ̀ ṣàbùsí láti yan ẹnìkan jẹ nínú àwọn méjèèjì bí a torí pé ọfẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ gbogbo ọkùnrin tó bá ń ṣe eléyìí anábìjẹ kámọ̀ pé ń jẹ́ gbẹ́dọ̀ àlìkìyàmọ̀ pọ́kùnrin wo ti yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lélẹ́yìí nínú tí wọ́n fi kọ́kọ́ dá àmọ̀ ní pé ẹni tí èsì déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ nìyẹn náà àdójútà nàbí sallallahu alaihi wasallam torí yóò wà fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ níjọ́gbìn ìdàlẹ̀ kìyàmù nìyẹn tàbí sọ fúnra wa láti bí àwọn ọjọ́ mélòó kan pàápàá jù láti inú Ramadan nígbà tá a ti ń kan àwọn àyà tó jọmọ́ báyìí tọ́lọ́ fi fún ànábì ní àwọn rìjáde kan tó yàtọ̀ sí tiwa ó bẹ́ẹ̀ má sígbà kan tá a tètè sí ìrìtẹ́nu òní lọ́bẹ̀ yìí pé àníṣẹ́ káṣí tún yá a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà pákókò tọ́lọ̀ ní káwọ̀ wáyé yìí pé pé tọ́wọ́ lọ jẹ́sí pásítọ̀ tá a nẹ́bí wà láyé yìí ni tẹlomi yóò burú ju tàbí làábì lọ o tẹlomi yóò ṣe kínní yóò burú ju tàbí làábì lọ látara kínní torí pé irú nǹkan tó ṣẹlẹ̀ ń jọ́nà náà nìyẹn ọjọ́ tá a nẹ́bí sallallahu alaihi wasallam tánàbí kó àwọn ẹbí rẹ̀ jọ tọ́lọ̀ ń sọ bá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ̀ ní ìlà nẹ́bí kìlọ̀ bá àwọn ẹbí rẹ̀ àǹdè àṣìírọ́tẹ́kẹ̀lẹ̀ àkọ̀rọ̀bí ṣe wá àti fáwọn ẹbí ẹ̀ tó súnmọ́ jùlọ ànábì ti pè ogun wọn jọ́njọ́ náà ibi tá ànábì pè ogun wọn jọ sí ànábì wa béèrè àwọn béèrè lọ́wọ́ wọn ẹgẹ́ bẹ́sẹ̀ mà ànábì ní onífọkàntán tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́hún tó gbèdìde lójúfẹ́ gbogbo béèrè tá anábì béèrè lọ wọn jọ náà wọn bẹ́ẹ̀ ni àmọ́ olónírọ̀ ṣùgbọ́n gbà tá anábì dìde yìí pé ọlọ́run ṣe mí lójijì sí ọlọ́run fún yín kí n wá jíṣẹ́ kí lè ti àbílẹ̀ àdìgbò ní tábàlákà ya Muhammad ṣètò alẹ́ àdà jàmáàtàná ṣètò tó kù wájọ sí lélẹ́yìí tá a lọ́nà ń fẹ́ ẹ̀rí pé nǹkan yẹn jọ lójú pé láàrin gbogbo wa wọ́n ti wá lè sọ pé ọlọ́run bá wọ́ sọ̀rọ̀ lọ́tọ̀ ẹ̀rí pé nǹkan yẹn ọjọ́ lójú ìyẹn náà ló sì mú sórí ibú pẹ̀lú ọ̀rọ̀ tó anabi sallallahu alayhi wa sallam ẹ wá wo náà lẹ́nìí ẹ ọ̀rọ̀ tá a ní tọ́ tá a ń anabi kò sì jẹ́tọ̀ fún wọ pé ẹ wọn náà pé ẹ̀hìn tó anabi tó fi jẹ́tọ̀ fún mi ni ó rí nínú kátó mọ bára wa dúpẹ́ lásìkò tá a wáyé yìí ṣùgbọ́n àsìkò tó wá wáyé náà èyí ń náà ọlọ́run fẹ́ kọ́ jẹ́kọ̀ọ́ fún wọn náà ní wípé wọ́n wo kan mọ pàtàkì àwọn sọ̀hábà níta fi sọ eléyìí nìyẹn obìnrin mọ̀ pé ìgbàgbọ́ yẹn kọjá bẹ́ẹ̀ ó jura wọn sí Umar ń sọ bá yìí ilé anabi làwọn fẹ́ jù ilà nafsi àyàbára mi nìkan ni mo fẹ́ jù anabi ní ara ìgbàgbọ́ rẹ̀ ti pé ata àkúnà àhábà ilé ìkàmì nafsi until ọ fẹ́ràn mi anabi gbẹ̀mí ara rẹ̀ lọ kí ló àbá àwọn ọmọ rẹ̀ wí àbá àwọn ọmọ rẹ̀ al'an al'an bó o ti ń sọ yẹn náà ní tìǹbẹ̀ náà mo ti gbà bẹ́ẹ̀ pé mo fẹ́ràn rẹ̀ gbẹ̀mí mi lọ <laughs> tó bá sì wọ́n kọ́ kí ló wì í àbá ò tó dé àbá yìí tó dé pẹ̀lú rọ wá tí wàá fẹ́ràn ara mi jù ẹ lọ nígbà tó ṣe pé nǹkan kọ lù ọ àbá ni ó sọ fún báwọn àbá ni ó sọ fún báwọn torí ìdí eléyìí nínú àwọn ayé àwọn yìí tó ń jẹ́ tàwọ̀sù ẹ̀tẹ́n wàrà àmàtún ala rasulihi sallallahu alayhi wa sallam. òun ni àyà alákọ̀ọ́kọ́ tá a fẹ́ kà yìí ibi tọ́lá ọba àdìgbò láti sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ترجي ما تشاء منهن وتوي إليك من تشاء ومن ابتغيت ممن يزلت فلا جنى عليه ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرتين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما ọlọ́wọ́ bá lè kọ́lá ó ń sọ fún wa nínú àyà yìí ó ní turji man tasha ìrẹ́ ànẹ́bì turji man tasha ẹ̀tọ́ ni fún ọ kó lọ lára kò lọ lára man àrọ́jà min zawjatika ẹni tó bá wù ẹ́ nínú àwọn ìyàwó rẹ o lè lọ lára láti lọ sọ́dọ̀ tiẹ̀ pé kọ́ ti lọ sọ́dọ̀ tiẹ̀ lẹ́nìí wà ilẹ̀ ìka máa ń taṣà ẹni ọba sì wù ọ́ nínú wọn o lè sọ yí pọ́dọ̀ tiẹ̀ lóṣùn tó wí ilẹ̀ ìkà màǹtàṣá ẹni ọba fẹ́ nínú wọn tó bá yẹ kó ń lọ́ba wù ọ́ láti sùn lọ tiẹ̀ ń hmm, tó wí ilẹ̀ yìí o lè sùn lọ́dọ̀ tiẹ̀ kó mú wa sọ́dọ̀ rẹ kó lọ sùn lọ́dọ̀ tiẹ̀ àbáwa ibnu àbáwa ibnu nasir wọn ni wà tó wí ilẹ̀ ìkà màǹtàṣá ayé tẹ̀dúnmù a wọ̀tẹ̀bí tù ń dà á ó lọ sùndọ́ tiẹ̀ òun ló wù ọkọ sùndọ́ ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ èyí tó yẹ kó òun lòún kàn tẹ́lẹ̀ torí jí máa ń tàṣà ní wá wọ̀ ó lè sọ pé rẹ ti kàn wọ́ ó lè sọ pé ìtì ìwádọ̀ tiẹ̀ lẹ́yìn lẹ́yìn tó ṣe pé ìwọ ìwọ lẹ́tọ̀ọ́ o tọba ti lè pín fún wa ntí ó mú ọ lọ́dọ̀ ẹlòmíì yóò jẹ́ pé tọ̀hún yẹn lọ́yọ̀ǹda ẹni tó lo ohun lọ́yọ̀ǹda àmọ́ ànábì ò nídìí kọ́sẹ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ wọn pé mi ò ní wádọ̀ ẹ lónìí kò nídìí kọ́sẹ̀ gbàyọ̀ǹda bẹ́ẹ̀ ọlọ́run bá lè fi ọlá òun ló ṣe é lẹ́tọ̀ọ́ fún ànábì bẹ́ẹ̀ ànábì lẹ́tọ̀ọ́ kó lọ lára lílọ sọ́dọ̀ obìnrin tó bá yẹ kóun lọ yẹ kọ́ kàn láti lọ bẹ̀ ànábì lè lọ lára kóun ò tí ì lọ bẹ̀ eléyìí láti sọ lẹ́ẹ̀kan yìí pé anabi lẹ́tọ̀ sáwọn kankan tó àwọn lẹ́tọ̀ sí kọ́ wá gẹ́gẹ́ pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe wá sí fáwọn kan pé ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ tẹ̀wẹ̀ pé pàpà jùlọ náà àwọn obìnrin ayé ìsìn náà fọlọ́n kó sànù wa obìnrin míì eléyìí tá à ń sọ yìí àti rírú ẹ̀ ni o kódà ńbẹ́ńbẹ́ tó yẹ pé náà ká gbọ́ òun ló fa ń tá àbá kan fi kọ̀yàwó ẹ̀ náà àbá tó ló kọ dáadáa tá à ní dákọ wọn. àbá ń ṣe wáàsí lórí àwọn nǹkankan nínú àwọn ọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn obìnrin òun sì gbé e sórí íńtánẹ́ẹ̀tì wípé ṣẹlẹ̀ yìí náà ń ṣe báyìí níyàwó àfa gangan kì í tún wá ṣe kó ṣe kínní lásán láìsí àwọn tó já àwọn àwọn tí máa ń sọ̀rọ̀ sáàfà tí ò fẹ́ gbatẹ́ ò gbàtà fà rárá táìsì wọn ló tún wá lọ gbọ́rọ̀ náà sí. sẹ̀rọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n yàtọ̀ sí ìyàwó ànábì kẹ́ni ìyàwó ànábì kẹ́ni ìyàwó ànábì lútù nínú wọn jọ àbá ìyàwó ànábì lútù lélẹ́yìí àfámílì ìyàwó ànábì lútù lélẹ́yìí àbá náà sì kọ́lẹ̀ wọ́n padà wá ń bẹ̀bẹ̀ àbá ni rárá ìdè gbà ọmọ irú wọ̀ yìí kọ́ mọ́. torí ìdí eléyìí ẹ wá wo orú nǹkan yẹn sẹ̀mẹ̀ kó lè ṣeé bẹ́ẹ̀ yìí pé ó lè jọ́rọ̀ ọ́nú kọ́mọ́ ká máa wò pé ọlọ́run bá lè pẹ́ ọ̀rọ̀ ọ́nú ànábì ọlọ́run bá lè pẹ́ síta yìí ànábì ó sì sọ bá wọn o ẹ̀yin náà lè máa rí bẹ́ẹ̀ pé báyìí o ṣùgbọ́n ọlọ́run ní lẹ́yìn mọ̀ wípé àwọn sọ̀hábà yìí máa ń ní wọn ọjọ́ tiẹ̀ báńdẹ́ bá ti ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ kan náà gbogbo ìtàn wọn ò ní ronú lọ bẹ̀ pé ìwọ́n fẹ́ máa rí gáàdì ara ẹ lórí wa ni. léyìí tó ṣe pé lénìí ọ̀gọ̀rọ̀ nu eléyìí kó bá ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wọn àfojú kọ́mọ́nẹ́sì ọ̀rọ̀ àwọn àfáà wọn àfojú wọn ní wọn bá sọ nǹkan kan ọ̀rọ̀ wọn ò ní tìmọ̀ létí wọn bó tẹ̀ pé náà àfáà náà bara wọn jẹ́ ṣùgbọ́n bí tí wù kó rí bàbá ń sunkún àmà gẹ́gẹ́rẹ́ bàbá ń sunkún àmà ríran o bàbá ń sunkún àmà ríran o torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ń sọ bá nẹ́bì bẹ́ẹ̀ yí pé turíjì máa ń tàṣà omi ni ó ń ná wa tó wù ilé ìka máa ń tàṣà ọlọ́ní ìra nẹ́bì o lè lọ lára ẹni tó bá wù ọ́ nù wọn láti lọ sùn dún ẹ̀ tó bá sì wù ọ́ ẹni tó bá wù ẹ́ nínú wọn o lè sọ pọ́dọ̀ tiẹ̀ ló wù ọ́ láti sùn léyìí tẹ́ ẹ pẹ́ yẹ kó o sùn dún ẹ̀ tẹ́lẹ̀ kọ́ ọmọ sùn bẹ̀ kó o lọ́rùn lára dìgbà míì abáwa Ibn Nasir àṣeyìdí kọ́nà bá yẹnu sí wọn wọ́n ní ìtumọ̀ rẹ̀ nínú nǹkan tọ́lọ́ anna. an àbá àlàú sárkòl kìsù ọba bá àlekọ́ láti rẹ́pọ̀ bá ànábì pé káànábì pínpín tí èèyàn máa ń pín báyìí náà zàwùjátì yìí ìyàwó ẹni ọlọ́run sí lẹ́tọ́ bá anabi ò fi ìlúdù eléyìí tó yẹ pé dandan ni téèyàn bá ti pín tẹ́lẹ̀ káànábì ò gbé nǹkan yẹn jùlẹ̀ ẹ rí i pé ẹ wá wọn bá ti gbá láyé fún wa nǹkan yẹn ńgọ́lọ̀ ń sẹ́lẹ̀ tó bá náà ìpínkọ̀ jọ́ náà yàn fún ma wọn ni ìfà aládàálíkà fà wá tàbárò ẹ̀mẹ́ni o ṣùgbọ́n tá anábì náà bá ṣe ọkàn jẹ́ tàbárò ẹ̀mẹ́ni kì sọ̀rọ̀ yàn lórí ẹ̀ pé mo ti pin yẹn kí n máa fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ lọ bá anábì bá ṣe bẹ́ẹ̀ tàbárò ni kì í wá ṣe pé wọ́n sọ pé dandan ni ká anábì náà fọ́lù rẹ̀ bẹ́ẹ̀. wàmà àdáálíkà bàkọ̀dé káà tọ́lọ́wọ́ bá àlejò láǹsọ̀ bá ànábì yìí náà tòun ti bẹ́ẹ̀ ànábì o yẹ̀jìtẹ́ yìí ló fèrè kọ́sì ànábì sọ ma gbìyànjú náà lórí pé kó sì pẹ́yìn báyìí na ó na fi kulli shay láàrin wọn gbogbo nǹkan tó bá ń wá kálukú wọn bá lẹ́tọ̀ọ́ sí apin láàrin wọn náà bó ti yẹ kó pin táwọn ẹbí wa pin tán ànábì wa sọ̀rọ̀ kan ànábì wa ada Allahumma ada qismi fima amlik tí mo lágbára àti pin bí mo ṣe lè pin ìmọ̀ lélẹ́yìí o níbi tí mo lágbára ọ̀rọ̀ yẹn nítumọ̀ àwọn nǹkan mi bẹ èèyàn lè lágbára rẹ̀ àwọn ìwà tóbìnrin ó wù sí ni tẹ́ fi láì tó fi fẹ́ràn ọ̀kan jù kan lọ ọ̀rọ̀ ìfẹ́ inú ẹ̀mí pé yẹn fẹ́ràn yẹn yẹn èèyàn ní kápá lórí ẹ̀ o torí pé ìwà tẹ́nìkan wù náà nípa ah, wò ló ti fẹ́ ṣe ó rọ́jú ṣùgbọ́n bí tí kò rọ́jú tó ti ń jẹ́ ìfẹ́ inú ẹ̀mí yẹn èèyàn ní kápá lórí ẹ o ikọ̀ wa jẹ́ kọ́ jẹ́ déédéé nínú ẹ̀mí rẹ ò lè lágbára rẹ nínú tó kó sínú ọ̀rọ̀ nìyẹn ìyẹn lànà náà wà ń sọ yìí pé bàlá àtàlù mú ní fi máa la amlik ẹ má bù mí lórí nkíni o ọlọ́run má bà mí wí lórí ntí ìlágbára o ẹ̀yẹ̀ náà ẹ má bù mí lórí ntí ìlágbára o anabi <clears throat> náà máa sọ̀rọ̀ eléyìí fi hàn yìí pé gbogbo bọ́lá láti lè mọ̀ yìí pé gbogbo ọ̀tọ̀ níyàwó méjì mẹ́ta ń lé kọ́ mọ̀ yìí pé iṣẹ́ ló gba ọ ọgbọ́dọ̀ fi síbì kan jùbì kan lọ o wàá torí pé bóyá nǹkan kan òun rí lọ́dọ̀ ẹnìkan jẹ́ nìkan lọ ọgbọ́dọ̀ fi síbì kan jùbì kan lọ ọ̀rọ̀ lélẹ́yìí nínú nǹkan tó lọ́wọ́ bá àlekè ọlá tó fi pa mùsùlùmí láfẹ̀ẹ́ tó sì ṣe lẹ́tọ̀ọ́ bá anábì sallallahu alaihi wasallam. àbá onímọ̀ tẹ̀sír pàpà jùlọ àbá wa nínú àbá wa ìmáàmù Kúrútọ̀bí wọ́n mú àwọn àlàyé kan wá nínú àyà yìí pẹ̀lú ìtọ́nà ọba àlekọ láti tẹ̀lé nínú ọ̀rọ̀ yìí pé ìlà nẹ́bí wa máa ní sáàgọ́ ẹ̀ta mi mọ̀ ní azalta balájú náà àlẹ́ yìí inú ẹni tó ọba ń sojú kòkòrò wípé ọba fẹ́ fìhún lẹ̀ ìyẹn ni wípé o ò tí ì lọ́dọ̀ tiẹ̀ tó wá fi ń lẹ̀ fẹ́ pọ́dọ̀ ẹnìkan lọ́lọ́ hmm? ọlọ́run bá àlekọ lọ́nà falájú náà alẹ́ yìí ò lẹ́sẹ̀ lórí tó ṣe yẹn o kó kó màmá ìyá ẹni tó bá wù ọ láàyò pé ọ̀dọ̀ ẹni tí mo fẹ́ lọ sùn lálẹ́ ẹ̀sìn nílé léyìí kò sẹ́sẹ̀ fún ọ o lẹ́sẹ̀ ń bẹ̀ rárá àbáwá imam eh, nasir asadi wani walimana analikiyara tabi yadi kafi dali kakolihi o lẹ́tọ̀ọ́ láti túùsì tó bá wọ láti fi. wọ́n ní eléyìí tá a sọ yìí nínú àwọn ọ̀rọ̀ tá a wá ní àbá imam Qurtubi tí wọ́n sọ wọ́n ní èyí tọ́nà ọba àlejò ọlá ń sọ ń bí àwọn ní àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ wọ́n ní ṣe lórí àwọn ìyàwó tánábì nílé gangan lọ́rọ̀ yẹn bá wí ni àbí lórí àwọn tó jẹ́ sí wípé wọ́n jẹ́ àlùwà ibad àwọn tí wọ́n tira wọn sẹ̀bùn fún ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní sí yẹn lọ́rọ̀ yẹn bá wí ni torí pé kẹ́ni sẹ́rí àwọn kankan kan fẹ́ ṣe pé kò sí. obìnrin lóbìnrin ọmọ jẹ́ kódà wà yà wá ṣà kálímà ẹnlẹ owó owó dandan nìyí wọn ó wà obìnrin máa jowú obìnrin ó ṣùgbọ́n àwọn owó kan bẹ tó dá àwọn owó tó dá òun lówó tó ṣe pé bóbìnrin bá ń ṣe wọn máa jẹ kó fi gbádùn ni. nígbà tóbìnrin àtòbìnrin táwọn obìnrin gbowó tó wá wò pé kí ni mo lè ṣe o ìkan ṣe ráìsì pẹ̀lú ẹ̀wà ó fi dòdò sí òun náà wá fẹ́ gbowó wá ní ẹ̀ ṣebí dòdò nìkan ló fi sí tiẹ̀ èmi ó sì tún fẹ́ sí tèmi owó tó dáa ni lọ́kẹ̀ hẹ́n kí wọ́n á lọ sí máa wọ̀ rí èmi náà sì lọ sí surprise wọ́n á lọ sí surprise màá wá tún ra ètò tó dáa yíyún lọ. bóyá ọ̀ndàwé ẹ̀ka tí mo rí kó fáìn ni màá rà wá lé fọkọ wa nígbà tó ń náà sì kúkú lówó ẹ̀ lọ́wọ́ fúnra wọn. àwọn owó tó dáa nìyẹn èyí tí ó dáa tí Islam ò fẹ́ òun lè tọ́ jẹ́ sí pé ńgbà dáná tán ọwọ́ á gbé lórí tébù fọkọ ẹ pé oúnjẹ rèé o nígbà tó ẹ kó ọlọ́kàtọ́ jẹun èwo lẹ́mọ̀nù méjèèjì èsè ìmọ̀ tí wàá nù ẹ̀ tó ní ti mú kanu méjèèjì àlẹ́ sàmù kan èyí tẹ́ bá ti múnà ló ń gbẹ̀yìn lálẹ́ ìmúkẹ́ mọ́mọ́ tó wà ń bẹ̀ nígbà tí wọ́n sì méjèèjì ọ̀kan dọ̀bẹ ọ̀kan pọ́ìsì kò sí ní tó lé débẹ̀ jù lọ owú náà ni o eléwọ̀n èsè owó burúkú nìyẹn o eléyìí ti kúrò ní owó ó ti kúrò ní owó ìtẹ́sìnfẹ́ ìwé náà bá níyìn òun lára àgbákò lọ́wọ́ lára rẹ̀ ìbínú ọlọ́run ló sì ń kọ́ lẹ́tà sí lórí ara àti lórí àwọn ọmọ tó wá bí. torí ìdí eléyìí ṣùgbọ́n pé owó sí yẹn o owó wà. ìwé tó wá sí wọn rí pé ń gbọ́rọ̀ wọn kan léyìí tó ṣe wípé ọ̀rọ̀ náà ò sì ṣe takò rárá kí n tó gbọ́ ọ̀rọ̀ yẹn ebi náà ti ronú lọ bí n tó bẹ́ẹ̀ kí n tó wá pé àwọn tẹ̀ ti sọ tó ronú lọ bẹ̀ wa dáhà wọn ti sọ̀rọ̀ kárẹ̀ káwọn sì máa ronú ẹ̀ kí n tó wá yẹn. bàbá ní ìwọ wọn ti wá sí wọn ibi ìyàwó kan ni ti pè ti fún pé ìwọ ìyàwó tó sọ pé èmi àtọkọ mi nìkan ni ọkọ mi ní níyàwó kejì o rẹ ò ọkọ rẹ ń ò ní bọ̀dá bí o jẹ́ gbọ́n yọ jábúrò nínú ilé náà ìyàwó bọ̀dá rẹ lè kọ́ ọlọ́mọ bẹ́ẹ̀ ìyàwó bọ̀dá ìyàwó bọ̀dá ọkọ rẹ ó lè jorogún rẹ o ìyàwó àbúrò ọkọ ẹ ó lè jorogún rẹ ní olè o ìyá ọkọ rẹ ó lè rẹ o tó olórogún lẹ̀ bá ń sá fún ọ̀rọ̀ tó yẹn kése pé ọkọ ìyàwó ọkọ tóun bá ní wọn lágbára ìyàwó méjì mọ́tò pé yíwọn nìkan bẹ́ẹ̀ nìkan lórogún ti lè wáyé torí ìdí eléyìí <clears throat> ẹ kù sí wà ní pọpẹ adálégbé ní sẹ́ẹ̀ ní yọjú sí fámílì àwòsí ni ibi tẹ́sán ọ̀pọ̀lọpọ̀ ti yọ náà nù ẹ sáà ní ìnáwó kan lé yín tí ó dà yín papọ̀ ibi tẹ́sán ti yọ nìyẹn kẹwàá wàhálà tí wọ́n ń ṣẹlẹ̀. ló bá la fi sọ yìí pé ẹ̀kọ́ ìjọ ẹni mára ìjọ gbé papọ̀ lágbọ́dọ̀ jọ ní tètè pẹ́kọ̀ yìí pé kò gbọ́dọ̀ níyàwó méjì yìí láàmú ti sọ ní. torí ìdí eléyìí káàsì yìí dandan ni owó náà wà ọkọ ní kó náà yẹn ìwọ wọn náà ṣe déédéé lórí ní tó ṣe yìí pé wọn náà náà tí àwọn aisha sọ náà àti sọ lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní kóńtò àgáàrò àlàláì wà ábìnà àǹfùsà wọn náà ní rasulillahi sallallahu alaihi wasallam ìyàwó aisha ni èmi náà máa jowú máa máa jowú pàápàá jùlọ lórí àwọn tó ṣe é pé wọ́n fi ra wọn sẹ̀bùn fún anabi sallallahu alaihi wasallam tí wọ́n láwọn ò gba nǹkankan. kódà náà ọ̀rọ̀ tí màá sọ ni wípé. وأقول أتحب المرأة نفسها لرجل ṣé ọkùnrin lè mọ wá àbí obìnrin lè mọ wá ọlọ́ọ̀lọ́ lè fún rẹ̀ lọ́kùnrin kókó nǹkan fẹ́ra àwọn sẹ̀bùn ọkùnrin. wọ́n ní falamma anzalallahu azza wa jalla hadhihi al-aya nígbà tó lọ́wọ́ bá a di pẹ̀lú wa sọ ọ̀rọ̀ rẹ̀ tó ní. turji man tasha'u minhunna wa tuwi ilayka man tasha'u. ìrá ànábì ó lẹ́tọ̀ọ́ lọ lara ẹni tó wá wù ọ́ nínú wọn ó sì lọ súnmọ́ ọlọ́ èyí nínú wa gbogbo eléyìí tó wá sojú nínú wọn láti ati to àti tó wù ọ́ láti yẹra lati tiẹ̀ láti mọ́ sùn bẹ́ẹ̀ fàlájù náà o. kọ́lá kótó wọlọ́ọ̀yì má àrọ́ bí ká ilá yòsáárì òfin àwákà tó ti rí ọlọ́wọ́n bá rẹ̀ yìí èmi ò rí nǹkan kan rí kó ṣe wípé ìrí ànẹ́bí bá ń fẹ́ àbí ń jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn rẹ àyàfi kíákíá kọ́lọ́wọ́n <laughs> bá rẹ̀ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nu tí ànábì ń lò náà lẹ́nu kókó òun fẹ́ máa ṣe báyìí láàrin wọn ìyàwó àìsàn ń fìdí rẹ̀ múlẹ̀ nú ọ̀rọ̀ yìí pé àwọn máa ń jowú ẹni ẹlẹ́ẹ̀kejì wọ́n sì ń fìdí ìdájọ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá mú wáyé wọ́n fi ń lélẹ̀ bákan náà wọ́n sì ń jẹ́ ká mà bọ́rọ̀ náà ṣe rí lẹ́mìí ànábì náà eléyìí fi hàn wá wípé ní ànábì sallallahu alaihi wasallam o lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. àwa ní nínú ọrọ tí wọ́n sọ lórí eléyìí òun ni wípé ń bẹ nínú àwọn abótẹ́sìr tí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú àwọn obìnrin tó ṣe wípé máa. wọ́n jẹ́ ẹni tí wọ́n fira wọn sẹ̀bùn fún anabi sallallahu alayhi wa sallam. a rí nínú wọn tí wọ́n sọ yí pé kì í ṣe nìkan ma náà àbò tẹ̀sír wọ́n ní ìṣe nìkan ma ló ṣe bẹ́ẹ̀ nínú wọn. bó tilẹ̀ jẹ́ pé ìyá wa tó gbajúmọ̀ òun náà lè tọ́nà ọba àdékọ́lá tó dákọ nínú alukur'an àbí eléyìí tó sọ fún wa tó jẹ́ ìyàwó bàbá wa Zaid bunu mọ́dá Zaid bunu mọ́dá Zaid bunu Arisa ní sọ́n sọ́pá ànábì lóbi sallallahu alayhi wa sallam. ìyàwó Zainab tá ànábì padà fẹ́ yìí tiẹ̀ dájú tó tẹ̀lé wípé ọ̀pọ̀lọpọ̀ náà fún tẹ̀síìr wọn lòun nìkan kọ́ ló ṣe bẹ́ẹ̀. àbáwá ìmáàmù Qatada nínú ọ̀rọ̀ táwọn mú wá wọ́n ní ara àwọn obìnrin tó ṣe bẹ́ẹ̀ àwọn ní ìyá wa Maimuna bintu Harith wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ afa wa Ṣàbí àwọn ní ìyá wa Zainab bintu Khuzaima umul masakin wọ́n láwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ bákan náà afa wa Ali bunu Hussein wa Dhahak àti Muqatil àwọn ní umu Shuraiki tí wọ́n jẹ́ bintu Jabir al àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn omi tí mú wa ṣùgbọ́n tá a fi ń sọ eléyìí ni wípé sẹ́mọ̀ wípé ẹni tó gbajúmọ̀ jù pẹ̀lú ìtọ́lọ́mọba àlekè ọlá mú wa tọ́lọ́mọba àlekè ọlá sọ̀rọ̀ rẹ̀ fún wa òun náà níyàwó Zainab àbẹ́ẹ̀kọ́ ni nínú àwọn àyàtọ̀ àti kàfẹ́yìn òun náà níyàwó Zainab tọ́lọ́mọ fi sọ wípé ní ìwà àbàtì náà sàá lè nàbí ìní àrọ́dà nàbí ẹ̀yẹ sẹ̀ǹkì àhá khalisatan laka من دون المؤمنين. ìyá náà wá ní ìyá فاري máa wá ṣe fáàrí pẹ̀lú nǹkan tọ́lọ́ ọba àlekè ọlá ṣe fáwọn náà kálí mọ̀ yìí pé obìnrin oríṣiríṣi àwọn kan náà máa fi jowó láàrin ara wọn tọ́lọ̀ bá kẹ́ràn àbá imam ibn nasir asẹ̀dí wọ́n mú ọ̀rọ̀ yẹn wá wọ́n nínú ọ̀rọ̀ táwọn obìnrin máa fi jowú láàrin ara wọn oríṣiríṣi ni ṣùgbọ́n tí yáyí náà bá wọn náà bá fẹ́ jowú òun wàá sọ fáwọn yòókù yìí pé ẹ̀yin ẹ̀yin sí ṣe bẹ́yìn ṣe báwọn obìnrin lóbìnrin lọ́kọ ṣe báwọn ará ilé yìí báwọn ni wọ́n so yìí kí n fà nẹ́bí sallallahu alaihi wasallam. <clears throat> nígbà táwọn abẹ́ máa sọ̀rọ̀ nípa ọ látọ́lọ́ ń dá wọn. wọn á ní tawallallahu tazwiju amir rasuli sallallahu alayhi wa sallam duna khitba. àkọ́kọ́ náà ànábì ọ̀kọ́ni sóhun kóhun fẹ́ fẹ́ hùn <clears throat> abẹ́rẹ́ ìta ọlọ́run lọ́kàn máa ma so yìí wọn bá ànábì sallallahu alayhi wa sallam. wọ́tàkùn zawajakunna ahalikunna zawajakunna ahalikunna àwọn ará ilé yìí tó sọ yìí bá nàbí sallallahu alaihi wasallam wazawajaniya Allahu min fawqi sab'i samawat láti sánmà òkè sánmà méjèèjì lọ́hùn lọ́lọ́run ti so igi mi Zainab bá nàbí sallallahu alaihi wasallam torí ìdí eléyìí ìwọ ọkọ lọ sí làákàyè ẹ̀kọ́ ni àwọn obìnrin oríṣiríṣi nǹkan náà lè máa fi jowú oríṣiríṣi àwọn nǹkan kan tọjọjú lára wàá máa fi jowú o fún kálukú bá ti wá gbé owó tiẹ̀ dé ìwọ ọkọ kò sí làákàyè bákan náà ìwọ obìnrin náà tọjẹ́ méjì mẹ́ta mẹ́rin ẹ fi sùúrù ṣe o àwọn owó eléyìí tó dáa tó dáa tí ó fún ọkọ ní fọkànbalẹ̀ eléyìí tí kò ní kó dààmú bọ́kọ tí ò ní kó wàhálà bọ́kọ orí tí ó bá jọ jẹ́ sí pẹ́yìn lẹ́dá wàhálà alẹ́ tẹ́ ẹ bá jẹ́ sábàbí táàrẹ̀ bí sí ọkọ òun náà èyí náà jẹ́ páànù yá o lókùsẹ́ màá yín pé bí tí ìwúkórí ọkọ tó bá pàtàkì jíjẹ mú ìyàwó àtọmọ sẹ́mi pé ipò kílá pé wọ́n fi hùn ipò atm nu atm yín nu atm yín jóná nu atm <laughs> yín ṣe kéde ó wà fálídì nìyẹn o ìyá ò jẹ páànù fún ọ náà o àbí mélòó sì nínú ọkùnrin tó lè fẹ́ okó lásìkò táwa yìí mélòó nínú ọkùnrin ló lè fẹ́ okó torí ìdí eléyìí ẹ sùúrù o tọ́ọ̀ bá ṣe sùúrù tọkùnrin wọn bá fi ṣe kíni tọ́ bá jẹ́ sábàbí pé ẹ̀yin lẹ jẹ́ sábàbí tọkùnrin wọn fi fa ayé lẹ̀ ìyàwó jẹ́ yìí náà o ìyàwó ṣe kíni ìyàwó jẹ́ yìí náà torí ìdí eléyìí àwọn owó eléyìí tó dáa èyí tó dáa òun ni gbogbo àwọn ọ̀nà tó yẹ pé inú ọkọ ọmọ fi dùn tó bá ti wọlé eléyìí kò sábúrú mbẹ kò sábúrú mbẹ owó eléyìí tó dáa nígbà ọmọ ti há kùránì bó tèmi náà ti fẹ́ há kùránì tó sì ní sọ pé ìtọ́ ha kọ́gbàgbé tiẹ̀ bó tèmi náà ti fẹ́ há kùránì báyìí wọn náà mọ̀ wá bẹ̀ lọ́hùn ìyàwó mi máa ń gbààwẹ̀ púpọ̀ èmi náà máa gbà á ìyàwó mi máa ń ka kùránì púpọ̀ èmi náà máa kà á títí torí tọ́ lọ́run yóò máa jẹ́ ìsí ọ nípa láti lè ṣe dáadáa kí làwọn dáadáa tíyàwó mi máa ń ṣe fọkọtọkọ mi fi fẹ́ràn rẹ̀ náà èmi ló tún wá sí jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kó wá gé sí pé agbára òkùnkùn kan lọ lọ́jọ́ yìí torí pé ìyàwó rẹ̀ ń ṣe kankan àbí torí pé ìyáálé rẹ̀ ń ṣe kankan wọ́n wá lọ́jọ́ yìí agbára òkùnkùn kan wọ́n náà lọ́jọ́ ìjọpọ̀ nù ìyàwó. eré ọlọ́run bá àlékè ọlá ń jẹ́ kó ah, nínú àwọn ẹ̀tọ́ eré ìtọ́lọ́run bá àlékè ọlá tó ṣe bá ànábì sallallahu alaihi wasallam ọlọ́run jẹ́ ká mọ̀ yìí pé anábì lẹ́tọ̀ láti ṣe ibi tó bá wù láti sùn ọlọ́ni tá a rí káàdì àyùnú eléyìí ta a anabi ó ṣe yìí ni ó súnmọ́ láti lè jẹ́ ìtutù ojú fún wọn láti lè wala ya ná wàlá yà àzánà kò sì ní jẹ́ bànújẹ́ fún bànújẹ́ wáyà yìí náà bí eléyìí ó sì máa jẹ́ ìyọ́nú fún wọn wọ́n lè máa yọ́nú sí nǹkan tó bá fún wọn gbogbo wọn lápapọ̀ ọlọ́ni wa wọ̀ ọ̀yà aláàmọ́bí bìkún ọlọ́run gan tí ń bẹ̀ nù ọkàn yín nínú wípé ẹ̀yin náà fẹ́ máa ní ìfìyà lóòótọ́ kí n lọ sún dẹ́ni ọlọ́run ọba àlekọ lámà nǹkan ti pín tiẹ̀ ẹ̀kọ́ sì ni nínú àwọn ẹ̀kọ́ lórí abala pàápàá jùlọ àbá ìmáàmù Kúrútọ̀bí wọ́n ṣàlàyé púpọ̀ lórí eléyìí pé wọ ọkùnrin tó o bá ti pín gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé ẹ̀ fún wa péyàn bá ti pín kọ́ ọmọ kó o bá ti pín bẹ́ẹ̀ náà lọ́mọ lò ó bọ́ ọ bá ti pín kọ́ ọmọ kó bẹ́ẹ̀ náà lọ́mọ lò ó náà wọn lọ léwu tẹ̀síìrì ayà yìí àbá ìmáàmù Qurtubi sàlàyé ẹ̀ dáadáa wọ́n sì mú àwọn àdìsí ànábì lọ́nà lọ́nà tẹ́gbà sàlàyé nítorí àsìkò wa kákàrà mú àwọn sọ́mìrì níwọ̀nba. wọ́n ọkùnrin tó níjú ìyàwó kan lọ méjì mẹ́ta mẹ́rin lọ sí làákàyè. oríṣiríṣi ọ̀nà wọn máa ń gbà pín ó lè jẹ́ sí pé bóyá ọjọ́ méjì lọ́mọ lóńbì kan ó lè jẹ́ ọjọ́ mẹ́ta lọ́mọ lóńbì ó sì lè jẹ́ sí wípé tó bá lo ibìkanbìkan lẹ́ni tó lo ibìkanbìkan lọ́la tó lo ibìkanbìkan lẹ́ni tó lo ibìkanbìkan lọ́la tó bá sì wù ọ́ o lè sọ wípé one day one off lọ́bẹ̀ máa ṣe kí ni túmọ̀ eléyìí òun ni wípé tó bá lo ibìkan níbìkan lẹ́ni wọn náà lo yàrá tiẹ̀ lọ́la èmi náà máa fi yín o ti tara mi ọba tó dọ̀tún la ẹlòmíì ló tún kàn ọba tó dijọ́ mẹ́rin èmi mo nìyí ń fúnra mi ọba tó dijọ́ márùn-ún ìgbòmíì lọ kàn tọ́ba sì mọ̀ yí pé tọ̀ agbára ẹ gbé gbé ibìkan lónìí ibìkan lọ́la báyìí pé méjì náà bá ní wájú mẹ́ta náà ní ibìkan lónìí ibìkan lọ́la ibìkan lọ́tún la ní má ti pé mẹ́rin ní ibì kan lónìí ibì kan lọ́la ibì kan lọ́sọ̀ ibì kan jọ mẹ́rin ṣùgbọ́n tó bá di jọ márùn-ún mí náà mọ̀ fi yíwọ̀n sinmi. tó bá ti mọ̀ pé ẹ̀sìn ni ọ́ ò ní sinmi wọlọ́mọ̀ ṣùgbọ́n tó bá ti tó bá ti parẹ́ wọlọ́mọ̀ o. tọ́lá ẹ̀kú ọ̀ náà ní sinmi òun la fi sọ yíwọ̀n fún ọ. torí ìdí eléyìí wọn kálukú lọ ẹlẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan wọ̀nyí ẹlòmíín sì ń bẹ ẹ̀rí pé alẹ́ nìkan la sọ yẹn ẹlòmíín a sọ yìí pé gbogbo ọjọ́ òun kanlẹ̀ twenty four hours yẹn obìnrin kan lónìí rárá má ṣe yẹn kìí ṣe aráàlú fún ọtọ ọba ṣe o àmọ́ tó bá rọra ìyẹn ó bí nǹkan kan fún ọ dé gbogbo wọn ní access sí ọ ní dé nígbà tí wọn náà bá ráyè tó wá wà lé pẹ̀lú wọn ṣùgbọ́n jí ọjọ́ sí pé ẹnìkan ní òní alẹ́ tẹsí aráàmù náà fún ọ o lè ṣe bẹ́ẹ̀ náà o kó ṣe yí pé gbogbo twenty four hours yẹn nìkan lónìí tọ twenty four hours kejì náà lómi lónìí ṣùgbọ́n sọ wàá mọ̀ yìí pé kò sí bùkátà lè fẹ́ wá ìyẹn la fi sọ fún ọ wípé gbogbo déèdì gbogbo wọn náà jọ ní gbogbo yín náà lè jọ ní dé ṣùgbọ́n alẹ́ kọ́ mọ̀ ìpẹ́ nìkan ni ó mọ̀ ní alẹ́ kó sì ti máa lákòókò tọmọ̀ pọ́ máa lọ bẹ̀ ẹni ó bá ní nǹkan tó bá rí ọ náà before then ó lè rí ọ. àwọn ọ̀rọ̀ mi náà ń bẹ tó sọ́sọ́ bẹ́ẹ̀ léyìí ṣùgbọ́n ní tó bá ní bùkátà àti tó bá béèrè làwọn àbá ọmọ ní fún un nímọ̀ràn bẹ́ẹ̀ kéṣe gbogbo ẹ̀ la lè sọ yí pé à ń tètè sí àyà lọ́wọ́. ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ń sọ fún wa yí pé wallahu ya'lamu ma fi qulubikum ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá máa ti ń bẹnu ọkàn yín. Abawa ibn nasir asèdí wọ́n ni níbi ọlọ́run ọba àlekè ọlá pé wáyé pé maya a inda ada al wajiba wal mustahaba wọ́n ní ọba àlekè ọlá tí yóò máa fẹ́rí wá ní wa nígbà tá a bá fẹ́ ṣe àwọn ẹ̀tọ́ ni bákan náà ọlọ́run ọ wa. nígbà tí àwọn ẹ̀tọ́ méjì kan bá fẹ́ forí gbára wọn pé a máa ṣe ròyìnròyìn pé wò la fẹ́ ṣe mẹ́. wọ́n torí ìdí eléyìí fàlìdáálì ka ṣàrọ̀ àlẹ́kì àtàwùsí à lọ́lọ́run fi ṣe lófin fúnra ànábì pé kọ́ gbọ́ láàyè ìròjúṣe ọlọ́run. lè tẹ̀tùmá iná kòlóbó zàwùjáàtì kọ́ka àwọn ìyàwó ló lè balẹ̀ kọ́ka àwọn ó lè balẹ̀ pé tọ́ ẹni tọ́lọ̀ ń bá lọ bá wádọ̀ rẹ̀ náà ni o kọ́kà wọn ó lè ṣe kíni kọ́kà wọn ó lè balẹ̀. ọlọ́wà ni wà ká náà ń wọ àlìmọ́ ní àlìmọ́ dájúdájú wọn lọ ọba tó kẹnu ní má lò wọn lọ́wọ́ bá o ọba tó ti pọ̀ ní sùúrù lò wọn lọ́wọ́ bá nínú màá rẹ̀ òun náà ni ó fi máa ń ṣe ìtọ́bi wípé yóò jàǹfààní fún wa. nínú ilé tí ó jẹ́ àǹfààní fún wa òun òun náà ilé tó gbé kalẹ̀ lọ́nà béèyàn ti ṣe láàrin ìyàwó méjì mẹ́ta lẹ́yìn tó sì jẹ́ sípò lọlọ sallallahu alaihi wasallam ọlọ́run ti lẹ̀ lórí ẹ̀ torí ìdí eléyìí bí ń tẹ̀lé pẹ̀lú wípé sáà omi ń bàdì. nítorí jẹ́ kátàrà lọ níbi ayé àyè lẹ́yìn ni wípé àti sàlàyé ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn pé ọlọ́run bá lè kọ́lá ń sọ bá náà pé ìlànà nẹ́bí láyà ìlú làkànnìsà àwọn ọ̀lẹ́tọ̀ àwọn obìnrin kan ọ̀lẹ́tọ̀ sí ọ̀lẹ́tọ̀ sáwọn obìnrin míì mà mẹ́rìnbáàd lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí kí ló bá a sọ̀rọ̀ ṣáájú lórí ẹ̀ wípé ní nínú àwọn àyà tó ṣe wípé ànáfíà ó kọ́kọ́ wá ní títò tẹ̀léra wọn rẹ̀ nínú alukur'an ṣáájú kí mọ̀nsúkò tó wá ó jẹ́ pé ọ̀rọ̀ wá lọ́dọ̀ àwọn afáàpá àwọn kan ní eléyìí náà lọ́fẹ̀ẹ́ jẹ́ èyí tó rí bẹ́ẹ̀ rárá àwọn afáà lómi náà rí bẹ́ẹ̀ ní suratul baqara omi náà rí bẹ́ẹ̀ nínú suratul baqara dáadáa nítorí àsìkò wa kelele yìí òun náà láyà tọ́lọ́mọ bá lè tọ́lá bí ń sọ bá nẹ́bí nígbà tọ́lọ́ ń sọ bá nẹ́bí wípé àwọn ìyàwó rẹ sọ fún wọn o tọ́lọ́ ni wọ́n mú ni ọlọ́wọ́ àtànẹ́bí ni wọ́n mú ni àbáyé tí wọ́n sì sọ yìí pé ọlọ́wọ́ àtànẹ́bí làwọn mú wọ́n ní eléyìí lọ́wọ́ àfi kọ́ńpẹ́ṣẹ́tì wọ́n gbà náà yìí pé ànẹ́bí ò gbọdọ̀ ní ìlé wọn mọ́ abẹ́ni tí ọlọ́run fi eléyìí ọlọ́run fi lè kọ̀mpẹ́sẹ̀tì wọn pa ànábì ọ̀sẹ̀ kí wọ́n lọ sí kíni o kò gbọ́dọ̀ fẹ́yàwó bẹ̀rẹ̀ lé wọn ànábì sì gbọ́dọ̀ kọ̀ wọ́n lẹ̀. mo rò pé nínú àwọn àbá àwọn tẹ̀ sí bẹ́ẹ̀ náà àwọn tó lọ bẹ bẹ́ẹ̀ tó ṣàlàyé pé láyà ìlú làkà mi sá ìlà ànábì ó lẹ́tọ̀ọ́ sí kò lẹ́tọ̀ọ́ fún ọ àwọn obìnrin mi ò lẹ́tọ̀ọ́ sí fún ọ lẹ́yìn eléyìí tó ti ṣẹlẹ̀ yìí lẹ́yìn ìgbà táwọn obìnrin náà ti ṣẹ̀ṣà pé ìrẹ́ àtọ́lọ́run làwọn mú wàlá àtàbà tẹ́lá bí ẹnìmọ̀ mi ní àziwá jẹ́ oṣù gbọ́dọ̀ fún bèbí pààrọ̀ wọn wàlá ajábàkà òsùn nà bí tí ìwúkà obìnrin náà kí wọ́n dà níwà kí wọ́n rẹwà tó ilá mamala kati yaminu àyàfà àwọn tó lẹ́tọ̀ọ́ sí àwọn làwọn tí wọ́n bá jẹ́rù rẹ̀ wákàánà Allahu ala kulli shay'in raqiba ọlọ́run ọba àyẹ̀lẹ́kẹ́ lọ́sì jẹ́ ti ń sọ gbogbo wa sísá ànábì nìkan lọ́n bá rí ń sọ gbogbo wa lórí tá a bá ń ṣe tọ́másì là ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní kónkálukú wọ́n gbẹ̀sán lórí tá a bá ṣe o kónkálukú ó ṣe kẹ́nẹ̀ kónkálukú gba ẹ̀san lórí tá bá ṣe nítorí àsìkò wa àṣàlẹ̀ tó lórí ayé ilé ìtẹ́lẹ̀ tá a ní bùkátà sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kálọ̀ wọ̀ tẹ̀síìlì tá